Olá, aqui é a Coyobá. Bem-vindo a mais uma aula de gramática. Este é o terceiro parte da aula sobre parte de corpo humano. Vamos lá? Ọwọ́, o ọwọ́. márùn ọwọ́ àtẹ́lẹ̀ ọwọ́ àtẹ́lẹ̀ ọwọ́ àtẹ́lẹ̀ ọwọ́ palma da mão àtẹ́lẹ̀ ọwọ́ palma da mão. ìka ọwọ́ ìka ọwọ́ ìka ọwọ́ dedo da mão ìka ọwọ́ dedos da mão. àtàǹpàkò àtàǹpàkò ọwọ́ àtàǹpàkò ọwọ́ àtàǹpàkò ọwọ́ polegar. e caang e caang e caang dedo do meio e caang tá ọmọ omo e ọmọ ìka e ìka é dedo mindinho né o dedo mindinho se chama e ìka quando é da mão, né? Aí, omo e ka wo tá? Omo e ka wo quando é da mão, tá? e ọwọ́, e èékánná wo unha da mão, èékánná ọwọ́. ọrùn ọwọ́ ọrùn ọwọ́ ọrùn ọwọ́ púùyùn ọrùn ọwọ́. ìbàdí ìbàdí ìbàdí cintura ìbàdí. ìbèbèdí. de e b b de e bebê de alguns chama simplesmente e de bumbum né bunda e bebê de então aqui é Yorubá vamos aprender a falar os sistemas reprodutores em idioma Yoruba. Primeiro, masculino. Oko, o co pênis. É bom, é bom, é bom. Bolsa escotal. Bolsa escotal é um feminino. Agora é feminino. Obo, obo, obo, vagina, né? Obo, vagina. egun ẹ̀gbẹ́, egungun, né? Lembra-se que eu falei que rosto podemos chamar, né, de egungun, ó, egun, né? Egun ẹ̀gbẹ́, egun ẹ̀gbẹ́, costela, egun ẹ̀gbẹ́, costela. Ẹ̀yìn Costa em Costa. egun itan egun itan ó egungun itan né femo egun itan ferme. Ìtàn ìtàn ìtàn kòòṣà ìtàn kòòṣà. Orúnkún orúnkún orúnkún ẹsẹ̀ júwe èlù orúnkún júwe ọ̀pá ẹsẹ̀ ọ̀pá ẹsẹ̀ ọ̀pá ẹsẹ̀ ọ̀pá ẹsẹ̀ perna perna se chama ọ̀pá ẹsẹ̀. ọrùn ẹsẹ̀ ọrùn ẹsẹ̀ ọrùn ẹsẹ̀. tornozelo o s e, tornozelo ojúgun ẹsẹ̀ e, ojúgun ẹsẹ̀ e, ojúgun ẹsẹ̀ ojúgun ẹsẹ̀ canela ojúgun ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀. pé S I K S I K S I K S dedo do pé I K S Econo S S S unha do pé Econo S Guiguiricé. Guiguiricé. Guiguiri esse. Guiguiri esse. sé Calcanhar. Calcanhar se chama guiguiricé ou guiguiriece, tá? Muito bem, akẹ́kọ̀ọ́ Yorùbá, é por hoje é só. Espero que você tenha gostado. Inscreve-se no meu canal, compartilha minhas aulas, compartilha o link do meu canal, tá? Tchau, até a próxima aula.